mo ní iyìn àtọ́lá ògo forúkọ ayérayé ògo forúkọ adániwáyé ògo forúkọ alẹ́wìléṣe mo ní ògo forúkọ bàbá mi àgbàlagbà oyè aráyé arọ́run tó lọ́kọ́rin kése ìyìn ọlá o ògo forúkọ bàbá mi bàbá mi lànà mi lónìí mo ní bàbá mi títí ayé àìní pẹ́kun àwọn Ìgbò apẹ̀ ọ́ ní Chineke Haúsá apẹ̀ ọ́ ní Ubangiji mẹ́bí Yorùbá apẹ̀ ọ́ lólùgbàlà ọlọ́run tèmi tí ò ní ìdí subscription kó tó mọ ohun tó ń ṣẹlẹ̀ nílé ayé aráyé àrọ́run bàbá mi tó ń bẹ níbi gbogbo lọ́jọ́ gbogbo àti nígbà gbogbo kábíyèsí ọlọ́run tó pọ̀ nípa àti agbára ògo ògo ògo forúkọ rẹ̀ ògo ni mo gbé fún orúkọ rẹ̀ mo gbóṣùbà fún ọ mo gbé e fún ọ ni nítorí pé ìwọ náà ni bàbá àgbàlagbà ìwọ ló ti wà káyé tó wà ìwọ ló ń jọba tó ń jọba lọ́wọ́lọ́wọ́ ìwọ ló tún máa jọba nígbà táyé ò bá sí mọ́ ìwọ tó o dá gbogbo wa tẹ́nikẹ́ni ò sì dá ọ ah mo máa yàn ọ́ mo gbé orúkọ rẹ̀ ga torí pé ó tún ti mú mi pẹ̀lú àlàyé èèyàn tí ó mọ yàn án lówùúrọ̀ tèmi ìyìn àtọ́lá àtògùn forúkọ rẹ̀ mo ń yàn lógo ni mo dá gbogbo ọpẹ́ padà fún ọ gbogbo yín tẹ́ ẹ ti darapọ̀ mọ́ mi lórí ẹni ẹjẹ́ máa fi yẹn náà kí yín kó àmójúbà àkọ́tó ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi ta lẹ́yìn gbé gbogbo ògo fún ta lẹ́yìn gbé gbogbo òṣùbà fún bóyá èyí tiẹ̀ ní àbórí lùlùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri kan mo ní ayọ̀ láti sọ fún yín pé ọlọ́run kéékèèké ni gbogbo wọn ẹ jẹ́ á máa dá gbogbo ọpẹ́ padà fún elédùnmarè àdániwáyé bàbá tó ti jẹ́ ká rí ọjọ́ tèmi láyọ̀ àti àlàáfíà ọpẹ́ náà ni o gbogbo ọpẹ́ wa kó lọ sọ́dọ̀ tiẹ̀ ẹ orúkọ tèmi ò tí ì yípadà ọlànà ọbàjọ ni mo ń jẹ́ ayọ̀ lọ́wọ́ ṣọlá fún yín aláṣàkẹ́ tìyín gangan tí kò mọ̀ gbogbo yín tẹ̀ ti darapọ̀ mọ́ mi lóore ni ẹ ti mọ̀ pé tí a bá ti dé sórí ètò ìjíròrò òwúrọ̀ báyìí lórí Kaftan television yorùbá àwa àti àwọn gbajúgbajà làjọ máa ń wá àwọn onímọ̀ àwọn ènìyàn pàtàkì àwọn ènìyàn jàǹkànjàǹkàn tí wọ́n sì ń ṣe ribiribi ẹ̀ ní agbègbè tá a wà yìí àwọn làjọ máa ń wá àwa kì í bá wọn èrà tí ò lọ́mọ ná ṣé wọ́n rí àlejò mi tá a jọ sọ̀rọ̀ lénìí náà àtújọ déni wọ́n tẹ̀lé mi déni <laughs> gbogbo ọ̀rọ̀ mọ̀ràn tẹ́ ẹ máa gbọ́ gan ẹnu wọn lẹ́ẹ̀tì gbọ́ ṣùgbọ́n ká tẹ̀ tó lọ gbọ́rọ̀ mọ̀ràn ẹ já kí wọ́n káàbọ̀ ná bàbá wa ẹ káàbọ̀ sórí ètò sáà ẹ káàbọ̀ ẹ rasa ẹ kú ohun ṣe dáadáa lédè àlàáfíà àlàáfíà olùwàṣẹun. àwọn aráàlú ti rí ojú yín o gbogbo èèyàn aráàlú ti rí ojú àlejò tèmi lórí ètò ìjíròrò òwúrọ̀ rẹ̀ ní ẹni pé ọmọ nàìjíríà àtàtà ni wọ́n ọmọ nàìjíríà ọmọ apá ìlú wa yìí àtàtà ni wọ́n bàbá wa àwọn àlejò rojú yín ẹ bá mi ṣe àfihàn ara yín orúkọ yín fáwọn aráàlú. ẹ ṣe olóòtú kí gbogbo àwọn èèyàn wa jákèjádò gbogbo àgbáláyé hmm. orúkọ mi ni ọmọọba Abíọ́lá Noah Ọdúnsì. Hmm. ọmọọba Abíọ́lá Noah Ọdúnsì ṣé ẹ mọ bá mi bá mi Ọdúnsì ṣé ẹ mọ wọn rí ni àbí ẹ̀tàn àbí ọ̀kan lára àwọn ọmọ wọn ní ni. adúpẹ́ <laughs> lótú ọmọ ọmọ ọdún sì ni mí. Hmm. so tó ṣe oh. ọlọ́fin ìlú ìṣẹ̀rí hmm. gbogbo ibi tó ń jẹ́ èkó lẹ́nìí hmm. so ọba sàrùmí ọdún sí àwọn ní ọlọ́fin tó tẹ gbogbo ìlú èkó dùn. wá jẹ ọmọ ọmọ ẹ ẹ ti rí pé ẹja ńlá náà ni ẹ̀wọ̀n mi gbé nínú mi bẹ́ẹ̀ dẹ̀ rí kò yẹ kó tún jọ yín lójú lórí ètò ìjíròrò òwúrọ̀ nítorí pé àwa kì í bá wọn hèèrà tí ò lọ́mọ náà bàbá wa kó tẹ̀ tó di pé a máa mọ̀ sọ pé àyẹ̀rú iṣẹ́ báyìí wò lẹ́ ń ṣe eré ilé ìwò lẹ́ ń ṣe ọ̀rọ̀ mọ́rán tí a jọ máa fi ṣí àwọn aráalé létí ó ní màá pe àkórí ẹ̀ ní gbárùkù ti àwọn tiwantiwa ní ká sọ bẹ́ẹ̀ gbárùkù ti tiwantiwa hmm. torí ọ̀rọ̀ tiwantiwa làwọn àṣọ tó pọ̀ jù lórí ètò yìí lè ní ṣùgbọ́n ọ̀rọ̀ mọ̀ràn tá a kọ́kọ́ máa fi ṣíra wa létí ni pé ohun tó dáa ni ká mójútó àwọn ohun tó jẹ́ tiwantiwa àwọn ohun tó jáde láti ọ̀dọ̀ tiwa wá ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé a fẹ́ràn láti máa gbárùkù ti àwọn nǹkan tiwantiwa àwọn nǹkan tiwantiwa yìí la máa sọ pé ayédèrú ni kò kò kò múnádóko tó kò ní quality kò ṣe gbá kò ṣàwo Hmm. òun ló sì ń pa wá kú lọ tó jẹ́ pé àwa rèé fi owó ọ̀wọ́n rajà ọ̀wọ́n hmm. ẹ wo èmi kọ́ ni mo fẹ́ tún sọ̀rọ̀ lẹ́nu ẹ jẹ́ kí n jẹ́ kí bàbá wa tá a jọ bọ́ sórí ètò káwọn náà kọ́ sí wa létí nípa àwọn nǹkan tá a tó ẹ bàbá wa tá a bá sọ̀rọ̀ pé ká gbárùkù ti àwọn nǹkan tó jẹ́ tiwa àwọn tiwantiwa. Ti tá a pèsè nílùú wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lẹ̀yin rí sọ sí. ẹ ṣe olótù. ẹ ra sà. ẹ ìlú tí ọlọ́run dá wa sí yìí hmm. ó jẹ́ ìlú olókìkí ìlú hmm. ológo káàkiri gbogbo àgbáláyé. bẹ́ẹ̀ni sà ó dẹ̀ ti jẹ́ pé ìkórìtà bíi ta di bára wa yìí àti hmm. gbúdọ̀ ṣe kíni ká tún ẹ̀rù ara wa dì nítorí pé kíni àsìkò tá a máa gbé nǹkan wa lárugẹ òun la yìí tó ìgbà wo la fẹ́ ṣe lè dà kéde pé gbogbo nta bá ń lò látòrí nta fi ń wẹ̀ ta fi ń ṣe ta fi ń ṣe mm. pátápátá láti òkè òkun tó dẹ̀ jẹ́ pé a dẹ̀ ní agbára láti ṣe tó dájú ti tòkè òkun lọ níbí mm. Mm. ṣùgbọ́n gbà tá a bá gbé nǹkan tiwa lárugẹ tá a nà ní nǹkan tiwa tó jẹ́ pé nǹkan tiwa ò jọ wá lójú. bẹ́ẹ̀ báwo làwọn aráàta ṣe fẹ́ bá wa gbé bá wa náání ẹ̀. tó ó ti wá tó àsìkò ń sìn débi pé nǹkan ta ara ń tiwa ń tiwa hmm. la gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ń gbé ní àrògé kò dẹ̀ sí nǹkan tí wọ́n ń ṣe ní òkè òkun tá a lè ṣe jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe bá mi ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ibi tẹ́ ẹ ti ẹ̀ dé dúró yẹn ibi tó hmm. láàmì tó láka ni kò sí tí wọ́n ṣe lókè òkun tá a lè ṣe àwọn bá mi ó pè náání náání náání òun ànílà ohun tá a bá ní ẹ̀ jẹ́ á náání ẹ̀ káwọn ará àta náà kọ́ lè bá wa náání ẹ̀ gbogbo èdè tí bàbá wa tí wọ́n ń pè fún wa lórí ètò lẹ́ẹ̀mí rè ẹ jẹ́ ká gbé ohun ní àṣà wa o ìṣe wa o ìṣẹ̀dálẹ̀ wa o ẹ jẹ́ ká gbé e lárugẹ gbogbo ohun à ń pèsè nílùú wa ń bíbá ẹ̀ náà ẹ jẹ́ á e lárugẹ èdè wa ẹ jẹ́ á e lárugẹ ara ohun tá ní ni ara tiwantiwa ni èdè wa wà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti sọ èdè Yorùbá di vernacular ẹ dákun ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí pátápátá ẹ jẹ́ gbé gbogbo tó ń jẹ́ tiwantiwa yìí ẹ jẹ́ á máa gbé wọn lárugẹ bàbá wa èmi àti wọn náà la ṣe jọ wà lórí ètò ṣùgbọ́n ẹ jáde òkè lọ́hùn ó jẹ́ fún bàbá wa láǹfààní iná ó ní wo lẹ fẹ́ ká lọ wò ó nílé ká fi fẹsẹ̀ rajó ní kẹ́yìn fi sinmi nílé agodo wa ń bì ní ìṣẹ́jú kan. ẹ fún mi ní orin bíi Samuel. orin bíi Samuel èwo nù àwọn orin bíi Samuel kí n wo bóyá. ògòdè ìmọ́lẹ̀ tàn torí ògo Nàìjíríà ti dé báyìí <laughs> ìmọ́lẹ̀ dẹ̀ máa tàn. àmì o lórúkọ Jésù bàbá ní ká lọ orin bíi yìí Samuel ká fífi ẹsẹ̀ rájọ lé tá a bá padà dé ká wá tẹ̀síwájú lọ́rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ tí wọ́n ti wà yìí gan a sì tún máa òun mú ẹnu lé títí a fi parí ètò lénìí ẹ kú kalẹ̀ lọ́dẹ a padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín fún àǹfààní ìjọsẹ darapọ̀ mọ́ mi mo sọ fún alẹ́ kan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayélujára ṣọlá fún mi bẹ́ẹ̀ dẹ̀ rẹ́ àlejò tèmi pàtàkì ìtajìjọ máa sọ̀rọ̀ lẹ́ni àwọn náà ti wà ń kalẹ̀ wọn àdìgbì àwọn náà ṣe wà létí lẹ́ẹ̀kan nípa ká máa ṣe gẹ́gẹ́gẹ́ ohun tó jẹ́ tiwantiwa bàbá wa ẹ kú kalẹ̀ lórí ètò ẹ rọra sà ẹ kú ìjókòó adúpẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan pé àfiwé pè yín ẹ̀ẹ́dẹ̀ jẹ́ wà ẹ sọ wípé àyàn kéékèèké yìí kí ló ti ń ṣe yín gan bàbá wa irúfẹ́ àwọn iṣẹ́ wo lẹ máa ń ṣe ká bẹ̀rẹ̀ láti bẹ̀ hmm. gbogbo iṣẹ́ tẹ́ máa ń ṣe pátápátá. iṣẹ́ tí mò ń ṣe ó pọ̀ Hmm. iṣẹ́ tí mo wá yàn láàyò ọ̀nà iṣẹ́ tí wọ́n bí mi sínú ẹ̀ hmm. òun ni iṣẹ́ import export foreign trade representative àti wow. haulage contractor so hmm. ni pé ká kó ẹrù láti òkè òkun àwọn nǹkan tó jẹ́ nǹkan titi wa náà ká kó lọ sí òkè òkun ká rí owó gidi ní níbẹ̀ ká dẹ̀ máa jẹ́ aṣojú gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá lókè mm. òkun ní ilẹ̀ wa ń bíbà yìí kó dẹ̀ jẹ́ pé àtúnṣojú àwọn iṣẹ́ ńláńlá ní bíbà yìí mm. lókè òkun náà so gbogbo ẹ̀ jùlọ ni pé kàṣà máa gbé nǹkan tó jẹ́ tiwa ní àrògẹ hmm. ó dẹ̀ tún jẹ́ iṣẹ́ olè tí mo sọ yẹn òun ni hmm. iṣẹ́ tírélà àwọn ọkọ̀ ńláńlá hmm. ọkọ̀ eléjò ńláńlá yẹn àti kọ̀ńténà àti kọ̀ńténà. ẹ mm. ní àpàpà ní port káàkiri hmm. so èmi ni pioneer vice chairman general secretary nato wow. nigerian association of road transport owners wow, wow. so gbogbo àwọn ẹgbẹ́ ṣáà rí pé green white green lẹ́wọ̀n wá. nàìjíríà wa náà ni a gbọ́dọ̀ lose hope bẹ́ẹ̀ni a lè gbọ́dọ̀ give up bẹ́ẹ̀ni so bẹ́ẹ̀ni. a gbọ́dọ̀ máa encourage ara wa hmm. so nàìjíríà ò dẹ̀ ní bàjẹ́ lágbára ọlọ́run àmín ọlọ́run hmm. àmín àmín ọlọ́run ìṣe nàìjíríà sojú wa ìṣe tiwa náà gangan àtúnṣojú hmm. nàìjíríà. àmì o bẹ́ẹ̀ ni o aṣojú nàìjíríà o nítorí àwa náà máa ní ṣe nínú nàìjíríà tá a wà yìí a ní sá lọ sókè òkun ká tó ní ṣe tó dáa ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run a máa ràn yín lọwọ síwájú àti síwájú sí i ẹ o ẹ̀yin aráàlú ẹ ti rí i pé ẹja ńlá náà ni mo gbé lénìí hmm. bàbá wa tẹ̀ ti wà nídìí iṣẹ́ kákó. ọjà lọ òkè òkun ká kó padà wọlé ká ṣe ká mọ̀ ti tọ́dún mélòó. ah <laughs> mo yẹ sọ hmm. wọ́n bí mi sínú ẹ̀ ni iṣẹ́ tí mo gbọ́njú bá lọ́wọ́ àwọn bàbá mi ni hmm. so pé èèyàn ń gbọ́njú mm-hmm. iṣẹ́ tí mo mọ̀ ni tí mo gbọ́njú mọ̀ ni hmm. so tá a bá lọ léèwé náà gbogbo ìgbà tá a lọ tá a bá ti dé fọ́lídé a máa tẹ̀lé àwọn bàbá wa lọ sí inú pọ́ọ̀tì ni so ó dẹ̀ máa ń jẹ́ pé a máa ń look forward to pé kí holiday kó wà tó bá ti tètè dà ẹ́ bó ṣe bá ṣe máa lọ sí etí omi tá a máa lọ sí etí omi tí àwọn ọkọ̀ ojú omi wa bá dé hmm. tó yẹ pé tá a máa wọnú ọkọ̀ ojú omi tá a la máa ṣe tálí master tá a máa kọ hmm. gbogbo ẹrù tó bá ń já hmm. la máa máa rìkọ́ọ̀dù ẹ̀ tó máa kó sínú warehouse gbogbo ìgbà yẹn gbogbo àwọn warehouse ńláńlá tẹrí lébùté ní àpápá yẹn láti fi ṣe ten to twenty ni àwọn mm-hmm. ọkọ̀ wa bíi tí àwọn ọkọ̀ wa máa ń já ẹrù sí ní mm-hmm. gbogbo ìgbà ẹni mm-hmm. gbogbo bẹ́ńsìn wọ́n ti pààrọ̀ gbogbo tó fi tó fi bẹ̀ ṣe so gbogbo ara àwọn bíi tí problem ti wá lórílẹ̀‐èdè nàìjíríà nìyẹn tá a gbọ́dọ̀ máa wá bí a ṣe máa correct ẹ̀ torí gbogbo àwọn warehouse ńláńlá tó wà létí èbúté yẹn tó jẹ́ pé tọ́kọ̀ ojú omi bá ti dé ibẹ̀ ló ń kó àwọn ẹrù yẹn sí so àwọn tírélà kan wà á múdi wọlé á dẹ̀ kó so àyè wà nù pọ́ọ̀tù dáadáa ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ́n ti kí ni wọ́n ti tà hmm. so wọ́n ti tà ní wọ́n ti tà gbogbo ẹ̀ tán hmm. tó jẹ́ pé inú pọ́ọ̀tù bẹ́ẹ̀ létí omi náà lọ́n ti ń ṣe sìmẹ́ǹtì hmm. ibẹ̀ lọ́n ti ń ṣe iyọ̀ ibẹ̀ lọ ti ń ṣe ṣúgà tó yẹ kó rí bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn ó yẹ kí wọ́n wálẹ̀ níbòmíì níbi tó jìnnà réré kì í ṣe inú pọ́ọ̀tù ni ká ti máa ṣe sìmẹ́ǹtì kì í ṣe inú pọ́ọ̀tù ló yẹ ká ti máa ṣe yọ̀ kì í ṣe so ìyẹn ló fà á tí gbogbo pọ́blẹ́mù tírélà fi wà káàkiri pé kò sí parking space kò sí warehouse tó fẹ́ tó máa dúró sí. nítorí èmi máa ń béèrè náà bẹ́ẹ̀ bàbá wa wípé láyà ọ̀run bàbá wa kò sí gbogbo ọ̀wọ̀ ọ̀wọ̀ ọ̀wọ̀ ọ̀wọ̀ yìí hmm, ó dáa <laughs> eh, eh, báwo la yìí máa sọ a máa bá wọn sọ náà ni wọn á ní ẹjẹ a máa bá wọn sọ. So kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o ẹ dákun ẹ dákun ọmọ yẹn ní bá sì hùwà ìbàjẹ́ náà ọmọ àjẹ́ ń bẹ̀ òun náà àjẹ́ ń bẹ̀ gbogbo mọ̀lẹ́bí ẹ̀ náà àjẹ́ ń bẹ̀ ẹ kàn rò gbé ẹ ní jẹ́ ń bẹ̀ ni iṣẹ́ àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ ní ẹgbọ́n jù bá ni ó túmọ̀ sí pé wọ́n bí yín sínú ẹ̀ ni ó ti ń ọdún yẹn ti ó ẹ̀yin náà dẹ̀ ti mẹ́nu lé àwọn torí èmi fẹ́ bèrè pé àwọn kí ló ti yí padà níbẹ̀ ní ti àtẹ̀yìnwá nígbà tẹ́ ẹ̀yin ṣẹ̀ ń dàgbà àti sìn yìí. Hmm. nǹkan ti yàtọ̀ rẹpẹtẹ kó hmm. ti yàtọ̀ kúrò ní tàtẹ̀yìnwá hmm. bọ̀ tí a bá padà sí orí oríta irúgbé ká ṣe rere kọ́ má pé a kàn ń tanra wa jẹ gbogbo ìmọ̀tara ẹni nìkan kò gbúdọ̀ pọ̀ jù hmm. nínú gbogbo àwọn tí ó bá ń ṣe olórí. Hmm. so gẹ́gẹ́ bí mo ṣe sọ year two thousand ni mo jẹ́ vice chairman àti secretary gbogbo ẹgbẹ́ onímọ́tò tí mo sọ nato. tàbí ogún ọdún sẹ́yìn. so ní gbogbo ìgbà yẹn a ní àwọn trailer park nínú port tí bá dé àpápá ni o tí bá dé tinka ni àwọn trailer park ńláńlá tó yẹ pé hmm. gbogbo àwọn trailer yẹn sí kí ni a páàkì sí. Si kò sí anywhere ní gbogbo the whole world tó máa kọ́ pọ́ọ̀tù tí ò ní sí trailer park níbẹ̀ hmm. so ìyẹn ni pé ẹ mọ̀ pé ẹni tó bá kó ọjà wá látòrí látòkè òkun kò hmm. ṣáà ní forí rù ṣèbí tó bá kó dé tí kọ̀ǹtínà bá dé àwọn hmm. trailer náà lè máa pè tó bá ti clear tán tó máa gbé tó máa gbé lọ so ìdí ni tí àyè ńlá máa fi ń wà fún àwọn ọkọ̀ yẹn láti dúró sí. ṣùgbọ́n nígbà táwọn èèyàn in their own wisdom tó dẹ pé wọ́n bẹ̀rẹ̀ sí ń tà ní wọ́n tà ní ìkẹta nígbà tó máa kan the last one nínú tinkan port hmm. bí tẹ bá tún wá ta eléyìí hmm. ibo ni mọ́tò fẹ́ máa dúró máa dúró sí ah, kí títà ni o mo gbúdọ̀ ta ni o pé gbogbo bá ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ tẹ tàkìlà fi ṣe èyí ta tún di pé a tún manage pé bí ìlú tí wàá jẹ́ bi the last one sìn ẹlẹ́fẹ́ tà tẹ́ bá tà ibo ni provision wo lẹ́ẹ̀ lẹ provide àwọn mọ́tò ńláńlá mọ́tò ńláńlá tó máa tó máa dúró sí nígbà tó ṣàṣe pé dandan ni wọ́n fẹ́ àdẹ bẹ̀rẹ̀ sí ń fà pé à ń tẹ́ ẹ fẹ́ ṣe ọ̀rọ̀ yìí máa ṣe kí ni ó máa lẹ́yìn o hmm. ọ̀rọ̀ yìí máa lẹ́yìn débi pé tí wàhálà ẹ̀ bá bẹ̀rẹ̀ agbára ẹ̀yin tẹ́ dálẹ̀ yóò ní kò ní lè ka o ẹnu ẹ̀ la wà bẹ́ẹ̀ ti dì ní ní àpàpà yìí àwọn mọ́tò tèmi jẹ́ the last batch of trucks tó máa kúrò nínú tínkà yẹn. Hmm nígbà tí wọ́n tata bẹ̀rẹ̀ sí ń fà pé ibo la fẹ́ lọ ibo la fẹ́ kó wọn lọ kóníkàlùkù lọ máa wáyè hmm. kóníkàlùkù máa tóníkàlùkù bá wáyè ṣé ẹni tó ń gbé ní Kòròdú ṣé ẹni tó ń gbé ní Kọ̀tún ṣé ẹni tó ń gbé ní Agége kó lọ wáyè síwájú <laughs> ilé ẹ ẹ ibo ló fẹ́ gbé kọ́ńtélà sí. ó fẹ́ kọjá sí. so at the end of it ṣé tó bá dẹ̀ tí wá di pé ọba lóòdù nínú támínà at least ó bá fẹ́ lọ sí òkè òkun ó níbi tí mọ́tò máa kọ́kọ́ wà ẹ fẹ́ ṣe servicing ni o ẹ fẹ́ ṣe tún mọ́tò ṣe ni o ẹ fẹ́ ṣe gbogbo ẹ̀ gbogbo àyè yẹn gbúdọ̀ wà ṣùgbọ́n gbàtẹ́ tàǹsìn tí ò sí ibi tí mọ́tò tiẹ̀ fẹ́ dúró sí òun ló fà á tí gbogbo kíni tẹ̀ fi rí gbogbo mọ́tò tó ń páàkì káàkiri jígan jígan tí gbogbo ẹ̀ fi wá di hmm. tó di wàhálà yẹn. pé ọ̀nà ọbẹ̀ yẹn gan ò ṣeé gbà kọjá. àpapá tó yẹ pé ńgbà táwa kékeré ara wọn primary as nìyẹn Hmm. débi pé gbogbo Liverpool yẹn gbogbo Marine Road yẹn àwọn hmm. olówó lówó jàǹkànjàǹkàn ló ń gbé ń bẹ̀ ṣùgbọ́n tí bá wò ó most people ti ṣe kí ni wọ́n ti relocate kúrò débi pé àwọn tí ò àwọn míì ló kàn occupy ẹlòmíì kan ti abandon lé ẹ̀ tí ò tiẹ̀ tó hmm. tẹ bá rí mansion míì ní Àpápá ní gbogbo kí ni èlò lọ́fẹ̀ẹ́ owó pọ́kú ni because value ẹ̀ ti ṣe kí ni ti drop so gbogbo nǹkan ti yàtọ̀ sí ti tàtẹ̀yìnwá bọ̀tá àbá ọ́nítẹ̀yìn ò bá mọ ibi tí ó ń lọ at least àmọ́ ibi tó ti ń tó ti ń bọ̀ káwo ibi tá a ti ń bọ̀ yẹn kí làwọn nǹkan tá a ṣe tó ń jẹ́ kí ìlú rójú tó ráyè kí wàá lórí kí la wá ṣe tó jẹ́ kí ó wá tún dàrú báyìí hmm. so tó bá dẹ̀ ti wá identify ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kí gbogbo aṣèkínní ká pèrò ọkàn ara pé hmm. ok o àṣìṣe ti wáyé o báwo la ṣe fẹ́ correct ẹ so irú koríta bá ṣe máa correct ẹ òun la wà yìí <laughs> ìkórìtà bá ṣe máa correct ẹ òun la wà ẹ. bá mi ẹ jẹ́ ń ṣe báyìí ẹ ní ìkórìtà tàti mú kí lẹ́yìn kọ̀tẹ̀ wá rò ká tó lọ mẹ́nu kúrò ládùúgbò bẹ̀ yẹn kí lẹ́yìn ṣe rò pé àwọn nǹkan tí a lè ṣe láti correct ẹ. nǹkan tá a ṣe máa ṣe pọ̀ ibi tá a máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ká má da gbogbo ẹ̀ dé gọ́ọ̀mẹ̀ntì hmm. ká má fi gbogbo ẹ̀ dá gọ́ọ̀mẹ̀ntì because abadan pé gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì kì í ṣàǹjọ̀nù ló wà ń bẹ àwọn èèyàn bíi tèmi bíi tẹ̀yìn bíi tóníkàlùkù náà ló wà ń bẹ ṣùgbọ́n kí ni èròǹgbà oníkàlùkù hmm. n tó fi sọ pé o fẹ́ ṣe ìjọba yẹn ṣé bí ìjọba ká ṣe kó lè rọ oníkàlùkù lọ́rùn ni. bẹ́ẹ̀ ni àbẹ́kàn sí mi a bá ń sọ pé òṣèlú là ń ṣe ká lè tún lù ṣe mm-hmm. òtòrè là fi ń ṣòṣèlú ṣùgbọ́n tó pọ̀ hmm. so ìkórìtà yẹn ni pé a bá fẹ́ ṣe kó lè rọ̀ mí lọ́rùn kó lè mm. rọ̀ oníkálukú lọ́rùn ṣùgbọ́n a ti wá rí bẹ́ẹ̀ pé ó dẹ̀ pé ó fẹ́ẹ̀ lè máa bá mú ìnira wá báyìí mm. because tabalẹ̀ tó pàkíyèsí pé kíní yìí ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o mm. tí wọ́n ṣàṣe dandan pé bọ́ọ̀ yẹn fẹ́ ṣe nìyẹn tó bá wá ṣe tó wá kọjá agbára wọn ṣe hàn pé àwa ò wá ní fi dá wọn àwa máa máa wá solution gẹ́gẹ́ bí n tó yéèyàn ó yàtọ̀ sí tí ò yéèyàn ṣẹ́mọ̀ irú fíìlì tí mo wà ń sìn ó ní téèyàn gan lè fi parọ́ fún mi bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n nígbà tẹ́ bá yan mínísítà tí ò mọ nǹkan kan pa transport tí ò mọ nǹkan kan pa ẹ̀ àbẹ́gàmọ̀ sọ fún mi tó yẹ kó máa rely lórí consultant ni ló máa rely lórí hmm. àwọn tó máa tó máa fún ní ìmọ̀ràn ni so ibo la fẹ́ la fẹ́ bára yàrá já ń bẹ̀ ẹni tó ń fún mọ̀ràn ìjẹ́wò mọ̀ pé kí ni intention kí ló mọ tó ń ṣe. tàbí bad intention ló ní. àbí so but tó bá jẹ́ pé àwọn tó mọ̀ ń pa nǹkan là ń gbà láyè láti jẹ́ kó ṣe é hmm. tí ò dẹ̀ sí mọ̀ ara ẹni ń bẹ̀ tó jẹ́ pé gbogbo tá bá ṣe kó lè dáa fún ọmọlàkejì hmm. àti society at large ni ẹ rí i hmm. pé kò le rárá kò le rárá so àfi kí a jáwọ́nú àpọ̀n tí ó yọ ká gbómi lákaná kí gbogbo ọmọ nàìjíríà ká pèrò ọkàn pé a gbúdọ̀ dúró kí ìlú ìṣèkínni kò dáa. Hmm. kòríta yẹn la wà yìí. ee kòríta yẹn la wà yìí a sì tún wà ní kòríta yẹn bàbá wa mo tún fẹ́ kẹ́ ẹ sinmi díẹ̀ nílé pé mo tiẹ̀ ṣe yín lálejò mo rí pé ọ̀rọ̀ nàìjíríà yìí ó kà yín lára ó kúkú ká gbogbo wa náà lára kọ́lọ́run ṣàánú wa kó bá wa ṣe kó bá wa ṣe ẹ ẹ jáde òkè náà ná orin wo lẹ tó fẹ́ ká lọ wò nílé náà ká tó fi fẹsẹ̀ ká tó tún wá tẹ̀síwájú náà rọ̀ tá a sọ. Ah, orin ṣé kí tún. ẹ tún mo lórin kan wẹ́ àánú mo rí gbà adé orí ọ̀kìn adé mm, ló kọ́ ẹ ló torí àánú la ní ìdìbò tàbí bẹ́ẹ̀ ni àánú ni ò àánú ni bàbá wa ní ká tún lọ wo bàbá wa kan náà ni Kamwan King Wasiu Ayinde ká fi fẹsẹ̀ àjò adé orí ọ̀kìn ká fi fẹsẹ̀ àjò ńlẹ̀ tá a bá padà dé ká tẹ̀ wá sọ̀rọ̀ nípa tiwantiwa gangan kí ni bàbá wa rí sí i ipa wo ni tiwantiwa gan ń kó ní orílẹ̀-èdè tàwa yìí ẹ má ti lọ síbi kankan à ń padà. orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn wa lórí Kaftan television yorùbá tìyín ó ga jù èmi àti ṣé ẹ ṣì ń ṣe ẹ ṣì ń ṣe chairman àbí ẹ ti kúrò ń bẹ̀ sí i àti gbélẹ̀ àti gbélẹ̀ ọdún mélòó lẹ fi ṣe. ọdún ọdún àtọdún mẹ́wàá. àtọdún mẹ́wàá hmm, three times. ṣàmánù. Eh, hmm. NATO. NATO. Eh, hmm. Nigerian Association of Road Transport Owners. ṣe road transport owners eh. ìfẹ́ lọ́mọ ṣoṣo kó sọ lórí afẹ́fẹ́ nígbà tí bàbá wa tí wọ́n ti fìgbà kan ṣe chairman Nigeria Association of Road Transport Owners lájọ wà lórí ètò lẹ́nìí lóòótọ́ wọ́n ti gbé e lẹ̀ fáwọn míì kó sì tún máa tún kọ ẹ̀ náà lọ bàbá wa ẹ kú kalẹ̀ lórí ètò ìrora sà mm. ẹ̀lẹ́ sà à ń sọ̀rọ̀ lọ pé tiwantiwa báwo ni ó ṣe rí lọ́kàn yín torí a rí i pé ẹ̀yin jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó ń ṣe àtúntónu fún káṣá máa gbárùkù ti àwọn nǹkan tó ń jáde láti ilẹ̀ wa. ẹ ṣègùn olóòtú n tó fi kan mí lóminú ni pé hmm. nínú ìrìn àjò wa ní ayé hmm. kò kéré náà. bẹ́ẹ̀ ni. so a ti lọ káàkiri a ti lọ káàkiri lábẹ́ ọ̀run yìí so a dẹ̀ ti rí i pé kò sí ìlú tó dàbí nàìjíríà hmm. àjò ò lè dàbí ilé so gbogbo tẹ bá rí i pé gbogbo àwọn tó ń ṣe pé jápa jápa jápa ètò oníkálukú ṣàwò pé nígbà ṣàti rọ́nà escaping hmm. torí ó máa ń kan mí lóminú débi pé kí àwọn èèyàn kan máa ní bílíìfù nínú ìlú wọn mọ́ hmm. kò sí nǹkan tó burú tó yẹn kò dẹ̀ sí nǹkan débi pé tó burú fún èèyàn débi pé tí ò bá lè identify pé culture mi lélẹ́yìí hmm. èdè mi lélẹ́yìí so kò sí ní tó burú ju kíní ẹ lọ ẹ bá rí i pé nígbà táwọn òyìnbó tó dé ìtàn láwọn wá colonize yìí <laughs> ṣe àpé káwọn kán tó dé àwọn bàbá wa kì í ṣe kán bá wọn lórí igi o hmm. ṣe mọ̀ pé wọ́n gbé ìgbélé ayé ìrọ̀rùn ni o gbogbo jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé o ọ̀dọ́ ló furuufú ẹ̀bẹ́ rí gbogbo aṣọ wa tá à ń wọ̀ àgbọ̀sí gbogbo láàrin bàbá ẹ̀bẹ́ rí wọ́n mu bàtà wọ́n mu aṣọ wọ́n bá dẹ̀ lu aṣọ báyìí ó máa dán ju kéèyàn háyànnu ẹ̀ lọ hmm. kẹ̀lẹ́ àwọn olóòlù tán fi ń lu aṣọ báyìí pé tó bá lu tó ibi tó ka sí báyìí ó máa so gbogbo ẹ̀ jùlọ gbogbo nǹkan ń lọ létò létò kó tó di pé àwọn arábí wa ntọ́dẹ̀ wa náà wọ́n ti rí nǹkan wọ́n ti rí ògo hmm. orí ilẹ̀ èdè wa ni gbogbo nǹkan ìrùnlọ àlùmọ́nì gbogbo nǹkan ọrọ̀ ajé wa tó ranjú mọ́ wọn hmm. òun ni so kò dẹ̀ sí wọn ní tí ò bá sí ti ilé títa ò lè jà tí ò bá sáwọn tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn nínú ilé náà hmm. tó ń kó àwọn èèyàn náà lẹ́rú abẹ́gàn sọ fún yín gbogbo nǹkan ò ní di bó ṣe rí Hmm. tẹ bá rí i pé gbogbo tó ṣẹlẹ̀ sí nàìjíríà ó ṣẹlẹ̀ sí india hmm. ó ṣẹlẹ̀ sí china hmm. bọ gbogbo wọn yẹn bọ́ yẹn lọ colonize wọn yẹn nígbà tó máa gba independence wọn sọ àṣà wọn nu wọn sọ èdè wọn nu àwa yìí nìkan náà ni la máa sọ pé foreign language la adopt. bẹ́ẹ̀ni nígbà tá adopt foreign language ìyẹn ò ní kò bá àdìgẹ́yàn adopt foreign language. abẹ́kọ̀sí ṣùgbọ́n ò gbúdọ̀ sọ àṣà àti ibi nínú ti ẹnu àwa dẹ̀ ti sọ tiwa nù àti sọ di vernacular àṣèdè wa di vernacular. ìgbà yóò bá sọ yorùbá wọn máa kọ́ the soft speaking eh, vernacular ó wá dàbí ẹ̀ṣẹ̀. ó ti dẹ̀ṣẹ̀ débi pé gbogbo àwọn ọmọ wa ń sìn tó dé agídí ló máa fi pè mí pé kó hmm. sọ yorùbá agídí ni wọn tiẹ̀ nígbọ́. àwọn yorùbá wọn ń gba tíṣà yorùbá fọmọ. ibi tá bára wa dé nìyẹn ṣùgbọ́n chinese àwọn chinese wọn ò sọ èdè wọn nu bọ́n dé united nations bọ́n dé anywhere tó fẹ́ sọ èdè wọn ló máa sọ ẹ̀ẹ́yà gba interpreter ni o ẹ̀ẹ́yà lọ interpreter ni o so àwa yìí nìkan ni ká fẹ́ máa hmm ṣe ṣe pé ká tara nǹkan tiwa ní lọ́pọ̀ ẹni tó bá dẹ̀ tara ilé ẹ̀ lọ́pọ̀ kò lè rà lọ́wọ́n so òun ló fi pé ká padà sílé hmm. kàwé so tábà dẹ̀ wá lọ àwọn ìlú ta travel lọ yẹn náà a engage wọn àrí gbogbo wọn bẹ́ẹ̀ kì í ṣe pé hmm. wọ́n lọ́pọlọ jù wá lọ kì í ṣe pé wọ́n mọ̀ ọ́n ṣe jù wá lọ abẹ́gẹ́sùn but wọ́n believe nínú ara wọn at a time àwọn Chinese wọ́n wọ̀ sí ju Nàìjíríà lọ. Hmm ti ìyà èèyàn wọ́n fẹ́ lè máa jẹ mọ́ ara wọn ibi tí tí pọ̀njú yẹn bá wọn dé. ló jẹ́ kó máa jẹku kó máa jọkọ̀. tó ń jẹ aláǹgbà jẹ gbogbo ẹ̀ nígbà tí ò sí tán fẹ́ jẹ nígbà ṣe àgbẹ̀ wọn ní tí téèyàn bá ń jẹ bá tán tí ò. téèyàn ò jẹ náà ló máa kú. so bá tó wá jẹ tó wá fi sẹ́nu ah kíní máa ó máa dàbí a máa rò pé kò ṣe jẹ́ ó máa ti ṣe jẹ ọlọ́run máa dà wá padà. so ibi tó Chinese mò ń sọ ni pé ẹ rí pé wọ́n bímọ rẹpẹtẹ hmm. population wọn ló fẹ́ lè pọ̀ ṣùgbọ́n wọ́n ṣe kí ni nígbà tó ń tó èrò ara wọn pa gbogbo àwọn weakness wọn yẹn wọ́n convert ẹ̀ sí strength hmm. nísìn ẹ̀rí gbogbo population wọn bó ṣe pọ̀ tó workforce hmm. yẹn wọ́n convert ẹ̀ sí workforce gbogbo hmm. nǹkan tó yẹ kí nàìjíríà náà máa ṣe nìyẹn we are the most populous black nation in the whole world ṣẹ́gàn sun pẹ̀lú àwọn youth tó wà vibrant but báwo la ṣe ń lò wọ́n ṣùgbọ́n táìmù tó yẹ pé ìjà gan làwọn á fi wọ́n ṣe. so ńgbà bá kádà lé wọn lọ́wọ́ kó nǹkan lọ́ọ́ máa dà lọ́ọ́ da gbúrú ẹni ò wá lóore kò wá tó èrò ara ẹ̀ pa pé ẹni tó kàdá léhùn lọ́wọ́ tó kó kóun lọ da bí irú kóun lọ jí bálọ́ọ̀tì ọmọ tiẹ̀ ń kọ́ kéde tọmọ tiẹ̀ ò fi síwájú hmm. ìyẹn ìwọ gan ò wá rò pé ìwọ tó kàdá lé lọ ṣé ìwọ gan ò lógo fúnra ẹni hmm. ṣé ìwọ gan ò wálé ayé wá lògo ni ṣó yẹ kó fògo tiẹ̀ sin ò wá wò pé kí ni Ọlọ́run dá mi sílé ayé fún gan ètò wo lọ́lọ́run ní fún mi so tẹ bá dẹ̀ wá wò ó ní nàìjíríà ń sìn ẹ rí pé àwọn ọmọ nàìjíríà tó bá kúrò lórí níbí wọn lọ excel lókè òkun hmm. because ọpọlọ wà gbogbo ẹ wà bọ̀ báwo la ṣe ń lò. ìbéèrè kan tèmi tiẹ̀ fẹ́ bí yín ó ti ń rú mi lójú hmm. nígbà tẹ délẹ̀ kan sọ pé ẹ jẹ́ àwọn tí wọ́n ń ṣe importer hmm. and exporter àti gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin lẹ́sìn tí wọ́n ṣe àtótónu fún pé ká máa gbé tiwantiwa lárugẹ tá a bá ti ṣe nílùú yìí òun jẹ́ ó yó wa méjèèjì ṣe wá dàbí ìgbà tí wọ́n fẹ́ máa takora wọn. kò takora wọn rárá hmm. torí tá ń sọ ń pa importation hmm. abẹ́gànsórin ó pé oríṣiríṣi hmm. importation táwa ń sọ ń gbà yẹn táwa ṣe táwa múlò ní pé ká kó àwọn nǹkan irinṣẹ́ wọlé hmm. tó máa wúlò fún wa níbí fún processing àwọn raw materials ti wa abẹ́kọ̀sí importation hmm. machineries ni o importation equipment ni o importation map and everything ni o kì í ṣe importation oúnjẹ tí lọ́hùn kì í ṣe importation tó ń jẹ wọ́n kì í ṣe taṣọ tí wọ́n lọ́hùn ìyẹn kọ́ hmm, àwọn irinṣẹ́ tí ó máa wúlò fún àwa níbí táwa máa fi máa sọ nǹkan nǹkan àlùmọ́nì wa tó máa tún bọ́ ìgbà mú tó máa bú bàgbà mú ọ̀hún làwọn importation yẹn then exportation wa náà kì í ṣe exportation pé gbogbo raw material wa kakàn kó ó dé wì ní ọ̀hún ẹ rí i pé gbogbo àwọn òyìnbó yẹn dẹ̀ ní àwọn ọgbọ́n àrékèrèkè burúkú kan tó rántí mọ̀ yẹn pé nàìjíríà gbogbo nǹkan tiwa tí ò jọ wá lójú yẹn hmm. ẹ̀rígbà kan tán ní kán kó iṣu pé kan iṣu tún ti ń move ní abroad o ìgbà kan kòkòrò táwọn èèyàn máa mm. kó sí iṣu sínú kọ̀ńténà iṣu wa wọ́n níbi ẹ mọ itan ta iṣu ń bì sí. bẹ́ẹ̀ni. wọ́n wá kó gbó iṣu yẹn nígbà tí wọ́n bá kó sínú kọ̀ńténà tẹ kó dé ọ̀hún wọ́n á ní wọ́n fẹ́ inspect ẹ̀ ibi tán ti inspect ẹ̀ wọ́n á ló ní bámú ó mm. ṣe kinní kan kù díẹ̀ káàtó ń bí ó ṣe kinní kan kò paasi mm. test eléyìí at the end mm-hmm. of the day ẹni tó kó lọ sọ́hún ó ti di gbèsè kò ní lè rú padà wá sí ibi ibi ìdẹ̀rẹ̀ ń pa àwọn èèyàn yìí kí ló dé tó yẹ pé gbogbo àwọn raw materials wa tá a fi add value sí hmm. ká sọ di finished products bẹ́ẹ̀ni irú kòkó ń sìn àkàn kó kòkó èlò ló fẹ́ ta tọ́ọ̀nù kòkó hmm. tọ́ọ̀nù kòkó yẹn ẹ wá wo tá a bá sọ di chocolate kẹwo etí tọ́ọ̀nù chocolate máa jẹ́. ẹ sọ di chocolate ẹ sọ di beverages. tẹ̀sí beverages oríṣiríṣi abẹ́ẹ̀kẹ́ mo sọ fún yín ká repackage ẹ̀ ká ṣe gbogbo ká refine ẹ̀ dáadáa ká add value sí. Hmm, nítorí pé a ní àwọn nǹkan tá a máa fi sọ dì náà. òun náà ni importation tí mò ń sọ yìí débi pé a máa kó àwọn nǹkan yẹn wọlé hmm. so tó pé àwọn machineries ní abẹ́jì so gbogbo ẹ̀dẹ̀rẹ́ láti kó wọlé láti ṣe gbogbo ẹ̀ ní gbogbo ìgbà yẹn ǹjẹ́ hmm. wọ́n maintain ẹ̀ ǹjẹ́ wọ́n maintain ẹ̀ so ara àwọn culture wa débi pé aṣọ culture àbínibí ni wa nù. No ṣe kàn sùn yín hmm. maintenance culture tó yẹ ká tún gbárùkù tí láti fa fi maintain àwọn nǹkan hmm. àtún àtúnmẹ̀rẹ̀ yẹn lórí ẹ̀ hmm. ṣe ti rí pé kí la máa sọ pé kí la máa sọ pé ó eh, fa ẹ̀yẹn níbo nìyẹn ti wọ́ wá. ibi tó ti wọ́ wá ni pé gbogbo àwọn tí ó ń du àti olórí ǹjẹ́ wọ́n dìdí ní quality àti jẹ́ olórí yẹn. Hmm ìwọ tó fẹ́ ṣolórí olórí tó ń ṣe yìí ṣe láti mú ẹ̀rọ wá sílùú ni àbí láti ní ìlú lára hmm. ẹ bá ń rí gbogbo àwọn tí olóṣèlú wa tó yẹ pé kò sí àjèjì nínú gbogbo wọn débi pé tó máa gbégbá pò tí wọ́n ní à iṣẹ́ báyìí ni mo ń ṣe mo ṣe irú eléyìí mo ní iṣẹ́ tèmi lọ́wọ́ mo wà ókè mo ṣe gbá kan tó ti wá dépò tán ǹjẹ́ tó bá tán yẹn tó parí tẹ̀ náà first tẹ̀ náà ká tó lọ pé ó rí ẹlẹ́ second tẹ̀ náà ǹjẹ́ wọ́n padà síṣẹ́ àárọ̀ wọn yẹn hmm. wọn ní wọn wá jókòó pa sí. nígbà wọn ti ikùn wọn ti yó. tó bá jókòó pa ṣe bó fẹ́ lọ sìn lú ni abẹ́kan ah. kò mú wàhálà dé ó ti ṣe hmm. ọdún mẹ́jọ abẹ́kan hmm. padà sẹ́nu iṣẹ́ yẹn kó lọ máa practice níbẹ̀ kó tó fẹ́ lómi ní ààyè ṣùgbọ́n èmi àfẹ́mi àfẹ́mi tó tó bá jẹ́ pé lóòótọ́ intention láti tún lù ṣe ni abẹ́kan sunmi kò lè hmm. tó kò ń ṣe do or die. bẹ́ẹ̀ni abẹ́kan kò yẹ kó jẹ́ do or die. kò yẹ kó jẹ́ do or die ah, abẹ́kan sunmi ah. so iṣẹ́ àárọ̀ ẹ̀ dẹ̀ rèé abẹ́kan sunmi tó bá ti parí tẹ́nu padà sí iṣẹ́ àárọ̀ ah, ẹ̀ experience tó ti ní nínú iṣẹ́ yìí padà síbẹ̀ wà wá ṣe dáadáa ju tàtẹ̀yìn wá lọ because o ti ní broader view about life mm-hmm. abẹ́kọ̀sùn orientation yẹn ti change hmm. wà tó wá hard value yẹn sínú iṣẹ́ tó ń ṣe hmm. àwọn tó ń bọ̀ lẹ́yìn abẹ́kọ̀sùn wọ́n á rí ọgbọ́n kọ́ ẹ̀ka sọ yín ṣùgbọ́n àwọn èèyàn wa ẹ mọ̀ kí wọ́n bá ti ṣe tán ní kíní tó bá kó mínísítà wá lọ ṣe gómìnà bá lọ ṣe mm. sẹ́nítọ̀ bá kó sẹ́nítọ̀ àtúntò padà sí so aṣá àmà làìgbẹ́ ń pé oyè ìdílé kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìlú abẹ́kọ̀sùn yìí so kò le rárá àti ìṣèlú ò le tí intention wa bá ṣe kíni tó bá jẹ́ ni. tó bá da mhm. bàbá wa ẹ jẹ́ kí pé atótónu tẹ̀ wá wa o ká jẹ tó jáde láti ìlú wa o atótónu tẹ̀ ń ṣe gbèdéke wo lẹ́yìn wà rò pé ó dé dúró báyìí. gbèdéke tó dúró dúró òun ni ohun tá a gbé kalẹ̀ because nígbà tí mo rò lọ sọ́tún tá a rò lọ sósì hmm. ṣé bá a ṣe fẹ́ máa bá a lọ rè hmm. gbogbo àwọn youth tó wà creative torí hmm. ẹlòmíì tó bá ránṣọ fún yín báyìí ó bẹ́tà ready made ẹ̀rọ àwọn èèyàn wa tó bá ṣe bíìdì ìyún ọrùn mm. abẹ́kọ̀sùn ó meet up any standard ìjọba tẹ́ bá àwọn tó bá ṣe fìlà tó ń ṣe bàtà abẹ́kọ̀sùn báwo la ṣe ń gbé wọn ní arugẹ ẹlòmíì tó bá wá ṣe tí àwọn èèyàn sọ pé ah kí ni máa da standard ẹ̀ máa high instead kò kọ made in Nigeria sí àwa lọ fi made in ìlú mi sí because I believe pé standard a lọ ṣe because gbégbé àyẹn lọ́sẹ̀ṣẹ̀ máa rà <laughs> abẹ́kẹ́ ní nǹkan tó ti ṣe tó ti da tí <laughs> standard ẹ̀ ti wà òkè tó yẹ kó gbé nǹkan ni ẹ wá lọ tó wá lọ kọ made in because kò sí kò sí believe nínú gbóhùn nǹkan ti tara àti wa Korea de Japan abẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí ibi tá a bára wa dé báyìí so ìyẹn inferiority complex a gbọ́dọ̀ kọ́kọ́ gbé kúrò abẹ́kọ̀sọ ká believe nínú ara pé we can do it abẹ́kọ̀sọ we can do it so irú nǹkan tó ẹni tó ṣe bàtà tó ṣe tó ṣe tó ṣe tó ṣe dáadáa tó jẹ́ made in Nigeria hmm. abẹ́kọ̀sùn tó wà proud láti sọ pé made in Nigeria ni hmm. tó ń gbé yẹ̀wò pẹ̀lẹ́ ní tó ṣe made in China tó ń rí pé. yẹn gan ò gbé fúkẹ́ tó. Ah, ah, ẹ rí gbogbo nǹkan tó ń kó wá sí sí ọ̀dọ̀ wa bíi ni hmm. so ẹ wá wo adẹ̀lẹ̀ ṣe ju bẹ́ẹ̀ lọ so ká believe nínú ara wa òun ni ètò táwa fi gbélẹ̀ èmi àti ìyàwó mi mo jókòó pé kí la fẹ́ ṣe nígbà tó yẹ kó tó bá travel tí ọ̀hún lòun bèèzì sí tó bá travel tá a bá rẹ gbọ́ àwọn ọmọ nàìjíríà kí ni ìwọ wá ṣe ah òun náà sákùn lé ni o ilé ìsákùrò ní bí ni o èwo kí ló wá ń ṣe ń bì báyìí ẹ̀rí wọn wá ń forí kọ́ káàkiri ọmọ ológo ọmọ tó mọ̀ pé ẹni yìí ń gbà tẹ mm. so ok tẹ bá wo sìn gbogbo àwọn tó ń ṣiṣẹ́ mẹkáníìkì ni o tó ń ṣe ẹ lè rí wọn pé ọmọ ẹ̀kọ́ṣẹ́ mọ́ bẹ́ẹ̀ kò sí mọ́ kò sí ọmọ ẹ̀kọ́ṣẹ́ mọ́ télọ̀ gan kò sẹ́ni tó fẹ́ kò sẹ́ni tó ń kọ́ṣẹ́ mọ́ so gbogbo yẹn nígbà tí gbogbo yẹn bá sálọ tí ò sẹ́ni tó kọ́ṣẹ́ àwọn olówó afẹ́ fìlì gap yẹn ẹ wá rí ibi tó wá léwu jù ń bẹ̀ ni pé tẹ mm. bá rẹ́sì pé àwọn àjèjì ibi tó ń sá lọ yẹn àwọn àjèjì yẹn ṣẹ̀ṣẹ̀ kí ni àwọn dẹ̀ ń bọ́ wá bí báyìí. bẹ́ẹ̀ni ẹ̀rọ àwọn ṣáínà ń ṣe àṣàwà ìṣiṣẹ́ wa gan ń wù wọ́n. ó wù wọ́n tàbá wà nílùú òyìnbó tájọ́ bó ṣàǹkárá la wọ̀ gbàgbà mm. mi ti bá jáde lọ lórí street tí mo lọ òyìnbó kan wá pé excuse me can i take pictures with manikilode i no i no like it and your dressing is good i like your fun i like the colours and everything ah ya fọ́tò gbogbo ìdí yẹn tó fi fàdà fi gbé ètò produce in Nigeria kalẹ̀ nìyẹn so aríbi tí ayé ń lọ sí ni pé ayé ti lu jára jára wọn so and then everybody is going digital going e-commerce so how can our own people benefit ó ní hmm. ètò produce in Nigeria produce in hmm. Nigeria the team is uh, building a new Nigeria for Nigerians and by Nigerians. Hmm. so àwa yìí nàìjíríà náà la máa build new nàìjíríà fún ara wa pẹ̀lú láti ọwọ́ ara wa so ní ni pé a máa get gbogbo àwọn èèyàn tó ń ta oríṣiríṣi nǹkan tó wà creative òun ṣe mm-hmm. bàtà ni o òun ṣe aṣọ ni o òun mm-hmm. ṣe gèlè ni òun ṣe bàtà fìlà ni o òun mm. ṣe nǹkan oúnjẹ ni o mm. gbogbo wọn pátá a máa ṣàwọn jọ àwọn tí ó yí pé iṣẹ́ wọn valid iṣẹ́ ni wọ́n ní and mm. gbogbo iṣẹ́ wọn wà registered tó wà into quality products so àwa máa through that platform tó ti wá enlist on that platform akáàkiri gbogbo àgbáyé wọn á lè rí wọn mm. ẹ mọ̀ ẹni tó ń ṣe aṣọ ń sìn àbí tó ń ṣe bàtà ń mm. tí ò ní patronage púpọ̀ tí ò sáwọn tó encourage ẹ bọ́ tá a ti rí pé kíní yìí nǹkan tó ń ṣe nàìjíríà ni tó dẹ̀ meet international standard apá ti gbé tó bá ti register ta gbé sórí platform yẹn àbíkọ̀sí wọ́n ti ń rí gbogbo ọjà káàkiri gbogbo àgbáyé so the more tó bá dẹ̀ ti ní sales tó ní patronage àbẹ́kọ̀ tó ń pè directly tó ń ṣiṣẹ́ tó ní more orders bẹ́ẹ̀ náà ló máa gba àwọn èèyàn tó máa máa bá ṣiṣẹ́ from there unemployment aṣíkíni àdínkù abẹ́kọ̀mọ́ sọ unemployment àdínkù gbogbo ìtàwọn èèyàn máa jí géńdé máa jí láàárọ̀ tí ò rí nǹkan tó fẹ́ ṣe mm. everybody máa níṣẹ́ tiwọn lọ́wọ́ then again àwọn èèyàn wà ní òkè òkun kó jẹ́ pé bóyá bí ìgbà iléyà àbẹ́gànsìn ọdún iléyà ń sìn àwọn èèyàn wà ní òkè òkun tó fẹ́ ra màálù tó fẹ́ ra àgbò fún àwọn èèyàn wọn but wọn ò rí the right channel but true produce in Nigeria àti láwọn farms àbẹ́gànsìn jankan jankan hmm. tán ti wà registered wọ́n ń ta ẹran ni o wọ́n ta màálù ni o so èèyàn tó bá wà lókè òkun ó lè easily go through that uh, website ó bá rí ah, màálù báyìí mo need okay o ti rí iye báyìí ní eh, okay ẹ lọ já sí ìbí báyìí abẹ́gàn sí ó máa mú mm. nǹkan gbogbo nǹkan kó rọrùn àti mm. pé yàtọ̀ sí gbogbo nǹkan tá à even professional services mm. àwọn míì wà lókè òkun wọ́n fẹ́ kọ́ lé abẹ́gàn sí wọn ò rí trusted and láti bá wọn kọ́ òun ni pé wọ́n á send owó sẹ́lòmíì story wọn máa ya picture fún wọn máa ya gbogbo everything <laughs> at the end of nígbà tó bá débẹ̀ àrí pé kò sí nǹkan kan. gbogbo picture lé onílé. so but a ti rí àwọn artisans ni o àwọn plumbers ni o àwọn electricians ni o tó wà registered ó ti wà registered lórí platform so if you need the services of any plumber or any electrician tó wà lórí produce in Nigeria tó jọ ọmọ Nigeria you patronize the person ilé báyìí nọ́mbà so lọ síbẹ̀ kó lọ bá mi fix nǹkan báyìí so with that tíṣẹ́ bá wà tá a ní àwọn èèyàn tó ń ṣiṣẹ́ crime máa ṣe kí ni ó máa wà reduced and again bí a ṣe ń sọ pé ká máa gbé àwọn nǹkan wa lárugẹ hmm. tẹ bá pàkíyèsí ọ̀kadà gbà tán bá ń ọ̀kadà hmm. àwọn tọ́kadà ti sọdún lórí burúkú ló ṣe kí ni ló pọ̀ jù tó sọdá láàbò ara wọn tẹ bá dé gbóbì àbẹ́kọ̀sí wọ́ọ̀dù tí àwọn ọlọ́kadà àwọn tó fẹsẹ̀ wọn rán tó ti kọ́ ẹsẹ̀ wọn àbẹ́kọ̀sí wọn ti gẹ̀ẹ́sẹ̀ dànù ṣùgbọ́n tẹ wá rí pé àwọn most of àwọn tí eh, medical line tí wọ́n máa ń gé ẹsẹ̀ wọn ẹ̀ tó yẹ pé egungun wọn bá kán hmm tó máa end up láti amputate ẹni mm. ẹ wá rí i pé àwọn local um, practitioners wa medical practitioners tó ń tò egungun mm. àwọn nǹkan táwọn doctors yẹn condemn àwọn títí wáyìí wọ́n máa tò padà o mm. láwọn egungun tó ti kán pátápátá tẹ̀tí ẹ̀ lẹ́ẹ̀ bá rò pé ó ṣe tò padà tẹ bá gbé e sọ àwọn tó ń tò egungun ní títí wa ń tiwa wọ́n á dẹ̀ mú gbogbo egungun yẹn sí kíni wọ́n á tó pa ẹsẹ̀ tẹ rò pé kò lè rìn mọ́ yẹn because á tó padà sí fi rìn á tó kì í ṣe pé fi rìn á tó lè máa gbá bọ́ọ̀lù á tó máa fi ṣe báwọn náà ṣe ń ṣe so àwa wá rò pé nǹkan tí àwọn medical doctor àwọn medical doctor tó ń sọ pé à ọgbúdọ̀ tó ti write off nǹkan tiwa dẹ̀ ń ṣe kíni ó dẹ̀ ṣe kí ló tà gbé àwọn tiwa yẹn lárugẹ hmm. àbẹ́gẹ́ wọn sọ fún yín oh, so àwọn àwọn tradomedical kìnìún wa náà hmm. ta polish yẹn Hmm. ká gbé jáde pé kò ń ṣe gbogbo ẹ̀ ló wà fetish ká gbé lárugẹ nǹkan tẹ́yìn kan dẹ̀mù yìí ewé àtegbò ká gbé lárugẹ ẹ wo gba covid àbẹ̀kọ̀sìn kọ́lọ̀ kó tí gbogbo everybody tán má lọ ò má ṣù má tọ̀ má jáde má ṣe hmm. tọmọ nàìjíríà wà nínú ilé ẹ bá notice pé for bí about bí five months mà ní àbẹ̀kọ̀sìn ẹ rí pé kọ́lọ̀ kó kó ṣe hmm. rate tán ṣe rò pé àwọn èèyàn máa kú rẹpẹtẹ ní níbí bẹ́ẹ̀ kọ́ because a ní nǹkan tá a fi ń tẹ́kì ara wa alágbo alágbo tiwa <laughs> alágúnmu a ní gbogbo ẹ̀ kí ló tà package ẹ̀ dáadáa hmm. abẹ́kànsun yín kán má máa fojú àìdáa wo títọ̀dọ̀ wa tí World Health Organization bá ní kíní ò ṣiṣẹ́ àá sọ pé efficacy hmm. kíní yóò correct ó ń ṣiṣẹ́ ẹ má gbé ètò jàǹbá trusted ẹ má gbé ètò jàǹbá ẹ rí i pé nígbà tí wọ́n kọ́ lọ fún lockdown hmm. àwọn èèyàn ẹ̀kẹ́ àwọn èèyàn yọ̀ tẹ bá tún dà ẹ kẹyọ ẹ bá tún dà àwọn èèyàn pé tẹ rò pé bóyá pé ó yẹ kí everybody ọkàn balẹ̀ àwọn èèyàn ronú bí èèyàn abẹ́gàn sọ fún mi pẹ̀lú pé kò sí palliative kò sí nǹkan kan everybody sinmi so ìyẹn ni pé a lè tún èrò ara wa tò hmm. abẹ́gàn sọ fún mi tá ti solution òyìnbó kọ́ ló máa fún wa solution àwa la máa fúnra wa ní hmm. solution òun kún òyìnbó kọ́ gbogbo èmi ni IMF World Bank wọ́n sọ pé kíní kan èyí tó ṣiṣẹ́ fún àwa la máa ṣe kíni la máa mú lò èyí tó máa hmm. gbé ọrọ̀ ajé wa lárugẹ òun la máa lò hmm. because most of our policies wọn èyí tó máa work in their own favour ni wọ́n ń. bẹ́ẹ̀ni ń roko sí àgànjẹ. tó anybody lọ́kọ́ ó àwa la máa tó èrò ara pa pé okay let's look for homegrown solution hmm. to fix our own local problems so solution dẹ̀ wà so ibi tá à ń lọ ò jìnnà ibi tá à ń yà sí ni so àwa ni ká ṣe kí ni ká make up mind wa pé a fẹ́ tún orílẹ̀-èdè wa ṣe so òun ló fi fàdé bíi pé produce Nigeria ta sọ àgbélẹ̀ fún ọmọ Nigeria so everybody is a stakeholder débi pé that is how we can pay back to the society nígbà tí everybody bá wà empowered bóyá àbúrò yín tó ń ṣe aṣọ tó ń ránṣọ ẹ tó ń mm. ṣe bàtà mm. tó bá wà òkè tó wà empowered tó ń ríṣẹ́ ẹ̀ tiẹ̀ kò ní máa depend lé pé àǹtí mi fún mi lówó àǹtí mi fún ó ti wà self sufficient á dẹ̀ tún gba àwọn èèyàn síṣẹ́ gbogbo àwọn tó wà lórí ju títì tó roam about the place yẹn mm. gbogbo wọn máa wọn máa ríṣẹ́ ṣe so crime máa tún ṣe kí ni á tún wà reduced òun ló fi fàdé bíi pé trade fair ta ṣe gbogbo àwọn tí a invite wá tí wọ́n rí àwọn nǹkan tá à ń ṣe pé so nàìjíríà ló ti ń produce àrùn nǹkan báyìí so àdúrà nǹkan báyìí wà nàìjíríà tí a dẹ̀ dákẹ́ ẹ̀rí báwọn èèyàn ṣe máa package bó ṣe kúlíkúlí ẹ̀rí bó ṣe máa package ẹ̀ tó yẹ pé standard ikọ̀ òyìnbó gan ò dáa tó àwọn èlùbọ́ wa gàrí wa tẹ́ bá rí mọ́ sí tẹ́ bá rí packaging ṣe àwọn pé nǹkan ta tún máa ń lack ní packaging so bọ̀ àwọn èèyàn wa ti step up débi pé tẹ́ bá rí packaging wọn standard to meet up standard across the world so gbogbo ẹ̀ la showcase àwọn. Nigerians in Diaspora Commission NICOM gbogbo wọn ló wá síbẹ̀ àwọn LCC Lagos Chamber of Commerce and Industry gbogbo wọn ló wà níbẹ̀ so láti wo pé ẹ wo nǹkan tá à ń ṣe tí capacity wà láti ṣe so ṣe ẹ wo iye tí dọ́là jẹ́ ń sìn ẹ wo pound sterling sìn abẹ́kọ̀sùn hmm. yín ẹ wò ìjọ́ òun la fẹ́ máa bá yẹn lọ tẹ́ bá dé ọjà ọmọ aláta tiwọn hmm. ẹ lè ní dọ́là wọn kí ló kàn ta pẹ̀lú bí ibi dọ́là ṣé ṣé dọ́là ló fúlọ́fúlọ́ fẹ́ ló bẹ́ẹ̀ gbin ata ni àti rodo abẹ́ẹ̀ rí báyìí pé dọ́là tiwọn kí ló kàn wá mm. pẹ̀lú gbogbo yẹn àbí ká ṣe kí ni ká so ah. kí wealth wa yẹn hmm. kó circulate within us first kì í ṣe pé ọ̀dọ̀ àwọn kan ló ló wà ẹ jẹ́ ká tẹ́wọ̀n ọmọ tó bá tó bá níṣẹ́ lọ́wọ́ wọn ò mm. ní gbé níṣẹ́ dé tòrutòru ṣẹni tó bá wà busy tó epo wà nínú iṣẹ́ tó epo ní orders tó ní àwọn so many countries láti supply tó sì wo bó ṣe fẹ́ mi tọ̀ pé ṣé ẹ̀lẹ́yìn kan máa kàdà fún àbí pé kó wá lọ dàlú eh, ọwọ́ tó dilẹ̀ ní lẹ́lẹ́sọ̀ ránṣẹ́ so ká take àwọn èèyàn wa off that um, that's one pé ẹ má believe pé kò lè da ó sì máa da mm. and that's why ta fi create hope yẹn padà pẹ̀lú produce in Nigeria so that ká gbé nǹkan wa lárugẹ across the world wọ́n dẹ̀ mọ̀ àwọn náà mọ̀ tá a bá débẹ̀ tá a engage wọ́n mọ̀ pé Nigeria have this capacity. bẹ́ẹ̀ni a ní gbogbo ẹ̀ ní Nigeria will excel anywhere in the whole world mm. so that's the more reason pé nǹkan abínibí wa ni ká máa gbé ní arugẹ. ẹ ṣeun ẹ ṣeun bàbá wa ọ̀rọ̀ sì lè pọ̀ tí mo fẹ́ bá yín sọ <laughs> ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ bá yín sọ torí mo fẹ́ ẹ jẹ́ n sáré béèrè ilé iná e bí a ní ìṣẹ́jú kan kí ni àwọn èèyàn ṣe wá tẹ́wọ́ gbà àtótónu tẹ̀ ń ṣe pé ẹ̀ àwọn ọjà tẹ̀yìn náà ń tà yìí ẹ lè gbé lárugẹ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ pákéjì ẹ̀ dáadáa kí làwọn èèyàn ṣe tẹ́wọ́ gbà. àwọn èèyàn tẹ́wọ́ gbà gidi ṣé mo ní ọ̀rọ̀ nàìjíríà àwọn èèyàn máa ń wò àwọn kan mi wà tó pé máa wò pé it's too good to be true mm-hmm. pé ṣé nàìjíríà yẹn wọ́n sì lè ṣerú nǹkan báyìí kó jẹ́ pé ọ̀fẹ́ ni tréfẹ̀ káwọn èèyàn rẹ́gísítà lọ́fẹ̀ẹ́ ẹ̀wọ̀n tí wọ́n bá máa rẹ́gísítà fún tréfẹ̀ wọn ní iye tán máa san hmm. but i open it up pé ẹ wá rẹ́gísítà abẹ́gànsùn so gbogbo ìgbà tá a kọ́ ní kan rẹ́gísítà yẹn àwọn èèyàn sì nìkan méjì ṣùgbọ́n nígbà tó máa fi di bíi three days to the event mm. ni èrò wa ló wa kọjá tiẹ̀ wá lọ́fẹ̀ẹ́ hmm. agba canopy a ṣe chairs a ṣe gbogbo everything gbogbo everything a make it free hmm. so àwọn míì tí mo pe àbóòtọ́ ni àbí irọ́ ni àbẹ́ni adẹ̀wá ṣe kan débi pé kó tó lè jẹ́ vendor business ẹ gbọ́dọ̀ wà registered ó dẹ̀ gbúdọ̀ ní guarantor gbogbo yẹn la fi lé àwọn tó lè ṣe bí ayédèrú because o lè wà lórí platform sìn abẹ́gànsùn yín kò gbowó èèyàn láti òkè òkun kó a lọ máa kó yẹ kó deliver ọjà kó máa sọ story so abẹ́rẹ́ gbúdọ̀ lókun dì so number one àwọn business ẹ gbúdọ̀ wà registered ara àwọn qualifications kìíní then o máa ní guarantor then number two àwọn products ẹ tó bá jẹ́ pé àwọn nǹkan jíjẹ ni ó gbúdọ̀ wà registered pẹ̀lú NAFDAC. Ah abẹ́kọ̀sùn so ìdí tá a fi wá ń sọ fún ìjọba náà ni pé àwọn míì wà tó yẹ pé wọ́n ní quality product but owó tó ń charge láti gba license lavdac ó ti pọ̀ jù hmm. abẹ́kọ̀sùn so ìtọ́ máa fi máa ṣe fake yẹn why tá a fi lè ṣàmọ́jọ tá a bá ṣàmọ́jọ ká kó gbogbo wọn ká present wọn fún hmm. irú nafdac ẹ fún àwọn people yìí ní subsidized rate abẹ́kọ̀sùn hmm. ok tó bá tẹ̀ jẹ́ pé owó pọ̀ nílẹ̀ lọ́wọ́ sìn tọ́ bá ti ń tajà wọ́n lè ṣe kí ni wọ́n lè máa san díẹ̀ díẹ̀ ìyẹn tọ́ máa fi san ìyẹn ó máa reduce àwọn tó lọ ń ṣe ayédèrú tó lọ ń ṣe mm. fake abẹ́gọ̀sùn wọ́n mọ̀ pé tó bá ti ní genuine product you can approach the government abẹ́gọ̀sùn wọ́n á fún ẹ ní normal license wọ́n á dẹ̀ máa san owó ẹ padà díẹ̀ díẹ̀ mm. so with that second crime ma reduce mm. with that unemployment ma reduce àti oníkàlùkù àti ẹ̀lẹ́ sùn wọ́n jí lágbájá gbé wọ́n jí tàmẹ̀dù gbé yìí abẹ́gọ̀sùn àti ẹ̀sìn ọlọ́run máa ṣọ́ wa nígbà tíṣẹ́ bá ti wà abẹ́gọ̀sùn kọ́lọ̀ máa ń sọ̀ṣọ́ ìwà dìṣẹ́ kọ́lọ̀ ẹ ṣeun bàbá wa ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ gan-an ni ṣé táwa tún pè yín lọ́jọ́ míì kẹ́ ẹ tún wáá dá wa lẹ́kọ̀ọ́ torí ẹ̀kọ́ tèmi tiẹ̀ fẹ́ kẹ́ ẹ dá wa ó sì pọ̀ ẹ fẹ́ kẹ́ ẹ ṣì wá bá wa sọ̀rọ̀ nípa being an entrepreneur àti gbogbo ẹ̀ àwọn àǹfààní tó wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe máa jẹ́ wà báyìí tá tún padà pè yín lọ́jọ́ míì bí àsìkò wa ti sáré lé ni. èmi tí ẹ̀yin ni tèmi gbogbo tó bá ti jẹ́ pé kí ìlú wa kó tẹ̀síwájú à hmm. make up time so irú eléyìí tá a wà ń sìn a wà láràùndì ń sìn pé nǹkan tá a bá lè ṣe ìyànjú tá a bá lè gbà hmm. to correct àwọn nǹkan tí ó ṣe correct hmm. because àníyàn lè ṣe kí ni ẹ̀ téèyàn bá lè experience experience they say is the best teacher àbẹ́kọ̀sùn téèyàn bá ti fẹ́ gbé wà nígbà báyìí a wà báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ àbẹ́kọ̀sùn àtúnṣe ni ká máa wá báyìí ó yàtọ̀ sí pé kéèyàn máa parọ́ fún ẹni tí ò yẹ kó parọ́ fún kọ́lọ̀ kó àjẹ́ yín ní gbogbo àti bá ti. bí àkè <laughs> bá mi sọ fún táwọn àlejò ìbáyé pàdé lórí àwọn social media ọ̀sìn yẹn ká máa fi yẹn náà dágbére lórí ètò lónìí gbogbo social media ni lórí facebook ni o instagram ni o www.producenigeria.com so irú yẹn ó fún everybody láǹfààní ó fẹ́ jẹ́ vendor ni o ó fẹ́ jẹ́ olùtajà ni o hmm. you register but bó ṣe wá wà sí website yẹn à ń build ẹ̀ lọ́wọ́ because láti accommodate enough uh, and then láti tún fortify ẹ̀ so that gbogbo àwọn báwa ṣe ní intention gidi làwọn kan ń wá láti tún kan ní bad intention so gbogbo ìwọ̀n ni akásí ni o gbogbo nǹkan báyẹn so à ń upgrade constant constantly so that to prevent all of those things so that anybody to bá wà lórí website they will feel so safe and secure so that káwa náà gbé nǹkan tiwa lárugẹ Come mọ across the world kó má jẹ́ pé negative ni wọ́n kàn máa máa wo nàìjíríà sí nípa nàìjà pé eh, eh, four one nine ni wọ́n eh, viral corruption ni o kidnapping o kini irọ́ ni the good side of Nigeria kasi kini ká gbé lárugẹ so àmọ́ àpótá bá dẹ̀ bẹ̀rẹ̀ àmọ́ pé ká tó rí ọdún méjì mẹ́ta abẹ́gànsùn òkìkí nàìjíríà kàn káàkiri gbogbo àgbáláyé so nǹkan táwa lẹ́ẹ̀ ṣe náà láti assist gọ́ọ̀mẹ̀ntì náà nìyẹn ẹ ṣe gan. <laughs> ẹ ṣeun sáà ẹ ṣe àdúpẹ́ yìí náà di aráàlú tó jẹ́ pé ó ń dá padà ẹ máa sọ pé kí ìjọba kọ́ fún wa kọ́ fún wa kí ìlú fún wa fún wa ṣùgbọ́n yìí náà ń gbìyànjú láti tún dá padà fún ìjọba pípa ò ní pín yín láṣẹ ọlọ́run bá www.producenigeria.com náà ni ẹ ti lè bá bàbá wa pàdé tẹ́yìn bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ̀tù fi bẹ́ẹ̀ wọ́n sọ. mo tún dágbére lórí ètò léèní náà rẹ ní ọṣẹ ọlọ́ka ṣe wo ìta àjọṣe tuntun ẹ ṣe ẹ kú ìjókòó inú mi dẹ́dùn pé ẹ ti rẹ ìyọkàn náà tàbí méjì gbá mú pẹ̀lú ọ̀rọ̀ tèmi àti bàbá àtijọ́ sọ láti gbàtà ti bẹ̀rẹ̀ ètò yìí lọ́jọ́ tèmi orúkọ tèmi náà ti yípadà Ọlá Ọ̀nàbàjọ ni mo ń jẹ́ ayélujára aṣọlá fún mi aláṣàkẹ́tì gbọ̀ngàn tó kọ́ mi tẹ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ fẹ́ bá mi náà sọ ìtàwọn àtẹ̀jíṣẹ́ yìí ṣọwọ́ sí mi àti Ọ̀nàbàjọ Ọláwálé 0244 àti ọ̀nàbàjọ ọ̀làwálé gbogbo social media àdọ̀sìn mi pátápátá tó bá jórí Kaftan television ìbálẹ̀ tí wọ́n bá sọ at Kaftan TV yorùbá ẹ̀tẹ̀ gbogbo èròǹgbà ìṣọwọ́ ẹ̀tẹ̀ gbogbo àtẹ̀jíṣẹ́ ìṣọwọ́ gbogbo ẹ̀ lámarí tàṣí máa fún yín léṣe tó dáa mo ti sọ pé ìrìnàtàyọ̀ náà láti máa pàdé lóòrọ̀ ọ̀la nígbà tá a tó máa pàdé lórí ètò ìjíròrò òwúrọ̀ àkọ̀tún ètò ìjíròrò òwúrọ̀ lóòrọ̀ ọ̀la èmi àti bàbá náà lájọ sọ pé ó dàbọ̀ ìjà àjọ máa jọ wọ́n sáwọn ara lẹ̀ bàbá rẹ̀.